ti lẹ́nu ṣé wù. Ah, ah, ó ti lẹ́nu bàbá ìbá. I got the money right here. ìyá ń yọ̀lọ̀ rè ó máa dọ̀ fẹ́. ẹ̀rù ọjọ́. ọjọ́ tó. ẹ mọ̀ sàmí ẹ mọ̀ sàmí. àní kẹ́kẹ́ lu dákẹ́ ná. báwo ni mo ṣe máa dédé ṣèyàwó. a jẹ ìwọ síbù. kí ló dé ẹ̀yin ni bàbá ká káàbọ̀ ṣe dáadáa lóde àti ìrètí rẹ o. so ìyẹn ní pẹ́ mọ́ kàn mí sọ atẹ́gùn tó ń fẹ́ sí yín lára ló ń fẹ́ lù. ẹ máa lọ wá fẹ́rẹ́ ẹ padà sílẹ̀ fi ọjọ́ ẹ ní lọ ẹ ní máa bẹ̀sùmọ́nù rìn baálé tó bá yẹ kéèyàn fa àárọ̀ ṣe tí ò bá ṣe ó bá dọjọ́ òru kan kò lè rí mú mọ́. ẹlẹ́dàá mi máa máa kì í kọ́ mọ̀ pa ọmọ máa mú jẹ ó yẹ ká kò kó iṣẹ́ wọlé ká kó iṣẹ́ wọlé ká kò jà sílẹ̀. ọlọ́run ní kẹ́ sọ fún bọ́dà mi kó dé láti Canada. mo fẹ́ gbẹ̀san bẹ́ẹ̀ ni mo fẹ́ gbẹ̀san wọ́n ní àkọ́dá oró ni kò dàbí àdágbẹ̀yìn. ṣé ẹ ti fi ṣe fún ọ̀nà tá ìṣẹ̀lẹ̀ tẹ̀ kàn bá àwọn ẹni ẹlẹ́ni kiri ìgboro ni ẹ wò ẹ ń bà mí lójú jẹ́ o. kí ló dé tẹ fi bàyà àwọn èèyàn jẹ báyìí.